ẹ ṣeun ẹ ṣeun ibi tẹ́ bá dé o ẹ kàn wo àwọn àwọn feedback tá a ti ń rí lórí àwọn social media wa ẹ má gbàgbé lè darapọ̀ mọ́ ètò yìí bẹ́ẹ̀ ni lórí àwọn social media àzọ àgbègbè lórí facebook www.facebook.com slash orisun tv ni lórí twitter at orisun tv lórí instagram orisun tv náà tẹ́ bá fẹ́ wo àwọn iṣẹ́ tàbí ṣe sẹ́yìn www.youtube.com slash orisun tv náà láwà ẹ arílẹ̀ ìgbà látọ̀dọ̀ fi sáyọ̀ kọ́láwọlé àwọn sọ́ọ́ ṣọpọ́n náà ni wọ́n ní ẹjọ́ o èmi fẹ́ darapọ̀ mọ́ eré orí ìtàgé mo fẹ́ máa ṣe sinimá báwo ni mo ṣe lè darapọ̀ ẹdí nǹkan ọmú yòòna ẹ bá ń dáhùn ẹ bá ń dá àti Fisáyọ̀ Kọ́láwọlé lóhùn. sẹ́rí àti Fisáyọ̀ Kọ́láwọlé tó ṣe máa darapọ̀ nípa máa fún yín ní nọ́mbà wa ṣé ẹ wá gba fọ́ọ̀mù ẹ wá ẹ̀rọ sọ́dọ̀ wa hmm. from there ọlọ́run àgbàkóso ẹ ṣeun o ọ̀gbẹ́ni waheed adédayọ̀ ìbéèrè tí wọ́n yìí lágbára o wọ́n ní akínyé o wọ́n là sì máa ń gbádùn àwọn sinimá yín lọ́pọ̀lọpọ̀ waheed adédayọ̀ bẹ́ẹ̀ ni láti ìlú sokoto ni wọ́n ti fi eléyìí ránṣẹ́ wọ́n ní ṣùgbọ́n wọ́n pé bóò ni gbogbo ẹ̀ ṣe fẹ́ rí báyìí pé ní ìjọ òun àná wọ́n láwọn sinimá táwọn máa ń wò pé àwọn bọ́gbà táwọn wà lọ́mọdé wọ́n láwọn èrí àwọn táwọn ń rí lórí sinimá lónìí wọ́n ní pàápàá jùlọ àwọn obìnrin wọ́n ní tí wọ́n ń fi hàn àwọn ọmọ nílé wọ́n ní gbogbo ẹ̀ lágbára o pé <laughs> báwo táwọn rí lórí ìṣẹ̀lẹ̀ bó o lè kílẹ̀ fẹ́ sọ sílẹ̀. kò sí pọ́n rílì máa ń ṣe alẹ̀ náà bọ̀ á wò pé ayé ti civilize ìdí story bá ti bàlá máa fún story hmm. ó ti yé hmm. bọ̀ a máa ń kàn dé àwọn ọkàn mi náà tó bá ṣe alẹ̀ kí ni àwọn nílò is not done. tó hmm. ti tó pé. èmi tiẹ̀ tún wò pé báyìí pé ẹ̀ṣẹ̀ orílẹ̀-èdè nàìjíríà láti jẹ́ pé a ah, fúnra wa èmi òbí gan yẹ kó mọ sẹ́ńsù àwọn sinimá o torí ẹ̀rù tẹ́ bá wò ó ẹ̀rù pé Eh, Nigeria Video Film and clinical census board ó máa ń gbò pé ok o PG eh, sixteen eighteen ẹ mọ̀ pé ó máa ń fi sí pé ó dáa ọmọ hmm, tó bá tó bá tó eh, tí ó bá tí ìbàlágà bí àṣà àwọn Yorùbá àbí ohun lárúbáwá ni ẹ mọ̀ pé gbogbo ẹ̀ náà lọ́yẹ kó bí ó mọ̀ wò pé ah, àbí bò ní kílẹ̀ rí sọ sílẹ̀. ṣé rí nǹkan tí màá sọ sọ́rọ̀ ẹ̀ ni pé ayé ti civilize gan sẹ̀ hmm. ṣé ti kó ṣe gbẹ náà lè gbọ́n àwọn mọ́nítọ̀ ṣé òbí jẹ́ pé lọ service látàárọ̀ hmm. kó tó dé ọmọ ti tọ́ tí ọmọ sílẹ̀ kọ̀ǹpútà ẹ̀jì ni wọ́n ẹ̀lú ọmọ ìmọ̀ mú remote ó mọ rìmúùtù jáde ẹ̀gàn tẹ̀ lọ ó ti ṣe nǹkan tí mo sọ ó mọ rìmúùtù tẹ̀ jáde ẹ̀ lọ àti mú ìbá ti tẹ̀ kí mm. mọ́mì tó dé láti fi ṣẹ́. ẹ ṣe ọ̀gbẹ́ni Olúbùkọ́lá Daṣọ ẹ̀yin èèyàn mi nulẹ ẹ à ní rí jù báyìí lọ lábara àwọn àlejò wa tá a gbé wá sórí ètò lẹni ẹ ṣùgbọ́n ká tó lọ kí ni ìmọ̀ràn yín fún gbogbo àwọn aráalé gbogbo àwọn ọ̀dọ́ tó yẹ pé ẹ wọ́n ń gbé pálí kiri pé àmúṣà ah, ń wá white collar job ní o láti ọ́fíìsì kan sọ́fíìsì kejì àtàwọn tó yẹ kí wọ́n rìn gbòòrò kiri wọn tiẹ̀ mọ̀ pé ah, kí ni ìmọ̀ràn yín fáwọn ọ̀dọ́. ẹ ṣe mo dúpẹ́ lọ́gbọ̀ ẹ̀ tẹ́ wù mí lé ìmọ̀ràn mi fún gbogbo yín ni wípé gbogbo àwọn ọ̀dọ́ tó ti graduate tí wọ́n ti ríṣẹ́ mo hmm. kọ́ lọ́ba máa fún wọn níṣẹ́ àmọ́ ṣe rí ìmọ̀ràn tí màá tún wá gbà wọn ni pé kò sẹ́ni tí ò ní talent láyé hmm. èmi náà gbàgbọ́ kò sẹ́ni tí ò ní talent ni hmm. ṣé o ti yé mẹ́rẹ̀ẹ́rẹ́ mi kan tó ń ṣọtí tó máa mú yìí graduate lòun náà ó wí kí ó ti wá ṣẹlẹ̀ síbi wá ṣẹlẹ̀ mi kò rí iṣẹ́ wọ́n kí ni mo lè ṣe táyé tí màá mú change wọlé at least mo mà ti ń dàgbà mi ṣọmọdé mọ́ hmm. ó bẹ̀ kú èjì kún ẹ̀ta ó ṣe ó ṣàṣe ó ṣe ó bẹ̀ di òun báyìí. tó hmm. tó ń kálukú wọn kan kí ni kán wà nǹkan kan láti máa ṣe ẹ ká tó lọ ṣe lẹ́nu ní bọ́ọ̀dì tẹ fẹ́ kí akínyín lè tó kí ah. lọ́lọ́kan òjọ̀ kan. ẹni tí màá wọ kí mo dúpẹ́ lọ olódùmarè màá kọ́ dúpẹ́ lọ́wọ́ màá kọ́kọ́ kí lẹ́yìn olódùmarè màá dúpẹ́ lọ́wọ́ ìyá àti bàbá mi tó fi mi sílé ayé hmm. lẹ́yìn wọn màá tún gbogbo àwọn fans mi pátápátá hmm. both home and abroad torí hmm. pé <laughs> àwọn ni tí <laughs> kò sẹ́yìn lẹ́yìn ọdẹ alágbára eh. ọlọ́run ẹ̀yin lẹ́mọ̀ wá àwọn náà lẹ́mọ̀ bá alágbára ọlọ́run ọba ẹlẹ́dìmọ̀ ẹ bá ń kí wọn pé. Eh, eh, ẹ̀yin tèmi lé àti ńlọgbọ ara ńlọlẹkú lọ́wọ́ o èmi kí yín o ilé àtọ̀nà yín kò ní bàjẹ́ o owó tẹ̀lé sórí àsinimọ́ tiwa náà kò ní máa wọ́n yín o owó tàbí lọ́dọ̀ máa fi ẹ ṣe owó òun lẹ́gbọ́ lẹ́nu ọ̀gbẹ́ni olúbùkọ́lá daṣọ tí gbogbo yín mọ̀ sí jàkúsí òun bẹ́ẹ̀ ni ètò ètò akínyín bẹ́ẹ̀ ni ó tún tẹ̀síwájú náà ni ṣùgbọ́n ká tó mọ̀ ṣe kí ni ká tó mọ̀ àtọ́rọ àti ń kẹ́rù ká mọ̀ lọ lé èmi fẹ́ mọ̀ lọ di òmu ni ṣùgbọ́n kí n tó mọ̀ lọ di òmu ẹ já gbọ́ gbọ́ àwọn orin tẹ́ ti béèrè fún lọ́lọ́kan òjọ̀ kan ẹ já gbọ́ gbogbo bí wọ́n ṣe mọ̀ fi wọ́n mọ̀ fún wa lórin náà lọ́lọ́kan òjọ̀ kan ẹ já fẹsẹ̀ rájó díẹ̀ náà ètò ètò wa akínyín tó ń sọ̀rọ̀ nípa ajé ìwọ̀wọ̀ ọjọ́ ajé ń tẹ̀síwájú ẹ kú kàlẹ̀ lọ́dẹ̀ẹ́